ẹnìkan lọ́la rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ọwọ́ ara ànábì sọ fún un pé kó o lọ síbi báyìí kó o lọ wúlẹ̀ ń bẹ̀ òun ò rí àlùmọ́nì ilẹ̀ òun ò bá ń bẹ̀ tó bá sì ti gbé e òun nìkan ni kò ọba nǹkan náà ń bẹ̀ ó sì sọ ọ̀rọ̀ tánàbì sọ fún olójú àlà ló ń tẹ̀lé o àmọ́ wọ́n gbé lọ sí kóòtù wọ́n dá a lẹ́bi ẹ̀bi wo ni wọ́n dá a wọ́n ní ànẹ́bì tó ló lálàárí pé kó lọ wú nǹkan lẹ̀ àlùmọ́nì ilẹ̀ nígbà tí ń bẹ láyé ẹni bá wú àlùmọ́nì kan lẹ̀ tó jẹ́ mineral resources tó bá ṣe kòńgẹ́ rẹ̀ ìdá márùn-ún rẹ̀ ìjọba lónìí. ẹ ẹ ntọ́sọ́lẹ̀ kò tó kú one over five rẹ̀ kí ni percent yẹn twenty percent rẹ̀ àwọn mẹ̀kúnnù ìlú ni wọ́n ní ẹni tó lọ́ọ́ lálàyé lójú oorun tó ní kó lọ wú àlùmọ́nì ilẹ̀ tó o sì bá ń bẹ̀ ihun tó sọ lórí àlùmọ́nì ilẹ̀ táwọn ó lò láyé òun ni pé one over five ẹ̀ gbogbo mẹ̀kúnnù ni ó nìyẹn ìwọ ló ní four over five àwọn aṣọ pọ́ ní ìwọ nìkan ní kó o ní gbogbo rẹ̀ ìrọ̀lọ́pàá. ló fi já sí pé àfi ká lẹ́kọ̀ọ́ nípa súnà tá a bá ti lẹ́kọ̀ọ́ nípa súnà èyíkéyìí ìwò tá a bá gbà lójú àlá ẹ̀kọ́ tá a ti níyẹn ó máa gáìdì wa ó máa gáìdì wa ẹni tó lórí lójú àlá tó pèrè tó pèrè ó lè má pèrè lánàbí Muhammadu fún ọ tó yẹ pé ìwọ ni èso gbèsè lọpọlọ ah ẹni tí mo rí wà níbi ni ó jẹ tó sì tètè ya wọn máa náà pé òrà nẹ́bí lójú àlà tóun fún ara rẹ̀ ò ní tẹnu ara ẹ̀ sọ pé òun ni Muhammad bunu Abdullahi àmọ́ tó dá sí pé orí ó ń tọ̀ nírìí òyìnbó òsì òyìnbó rí òrì lárúbáwá rí bàbá ya tètè ya kàn máa pé àníbi náà lórí wọn. wàyí wá fẹ́ fi àdéhìsì àbú òwúrẹ́rà yìí kásẹ̀ ńlẹ̀ fún tòní ó wà ní page twenty eight nínú ìwé tẹ́ lọ́wọ́ the last paragraph bẹ́ẹ̀ ni mo fẹ́ kà àyíbá tàbá wá rí wòlíì lẹ̀rọ ni wòlíì dán wo ni wòlíì dán tán ni wòlíì ọ̀pá ni àti bẹ́ẹ̀ gbogbo àwọn wòlíì jákujàku tí wọ́n bá ń sọ pé lódodo àwọn ìsànàbí ọlọ́run o àwọn ìsànàbí ọlọ́run ṣùgbọ́n wòlíì ọlọ́run làwọn tọ́lọ́run sì máa bá wọn sọ̀rọ̀. àdíìsì yìí ó ti ṣẹ́ wọn léegun ẹ̀yìn ó ṣẹ́ egun ẹ̀yìn náà beyond repair. عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد كان في من كان قبلكم من بني إسرائيل رجال يكلمون من غير أن يكونوا أنبياء dájúdájú ó ti wà nínú àwọn إسرائيل síwájú yín nínú àwọn ọmọ nínú rìwáyà eléyìí ó wá ní yukallamun nínú rìwáyà míì dípò fílùn mùdọ́rì majhul ó wá wá ní àlá ismul maf'ul mukallamun mukallamun àwọn tá ìtumọ̀ kan náà sí méjèèjì yálà mukallamun aw yukallamun ìtumọ̀ kan méjèèjì àwọn èèyàn kan ti wá síwájú yìí o tá a máa ń bá sọ̀rọ̀ mímí gbẹ́rì àyẹ̀kúnú àǹbíyà tí wọn kì í sì ṣe ànábì ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run á máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọn sì ń jàǹdàbí ọlọ́run ó yẹ kí wọn náà sì mọrú wọn o kó tó lọ sufi o ọlọ́run bá kídírù sọ̀rọ̀ o ọba kídírù ọba sọ̀rọ̀ o wọn sì lè máa ka àwọn ànábì ọlọ́run kó orí kan ká kídírù mọ́ o Mariam. ìyá isa ọlọ́run bá sọ̀rọ̀ o wọn ò lè máa ka àwọn ànẹ́bí ọlọ́run kí wọ́n ka mọ́ríàmù mọ́ o tààtú ni ìyá musa náà ọlọ́run náà ó bọ̀ sọ̀rọ̀ náà o wọn ò sì lè máa ka ànẹ́bí ọlọ́run kí wọ́n ka ìyá musa mọ́ o. ọlọ́run ọlọ́run bá kó lọ bá àwọn kan ní sọ́tún káf ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ẹ̀ kì í sì sànẹ́bí ọlọ́run agasi pé àdìsí ń sọ fún wa nípa àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́ mọ́ bá sọ̀rọ̀ mímí gbọ́ irì à ń yẹ̀kúnú àǹbìyà tí wọn kì í sì ṣe ànẹ́bí ọlọ́run náà inú òlì ìyẹ̀rọ ó dùn pé ẹsẹ̀ wa ń takò ní ọlọ́run tí ló máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ṣe ànẹ́bí ọlọ́run. wòlíì gan wò náà nǹkan ẹni òrìn ọdún yọ gbàjọ kọ́dà ẹni tí ó lùlù fún ni ìtaari bíbà ìlú Saworo ni wọ́n lù torí wọn náà sọ pé sọrọ ń sọ̀rọ̀ ajídìkẹ́ náà dunú ọlọ́mbó ń sọ̀rọ̀ ah Allahu Akbar àníbi jẹ́sẹ́ pé ń wàlẹ́ ò jẹ́sẹ́ pé pé sì parí o àkànní kà á síwájú kà á síwájú. ìparí àdìsí yẹn ni pé fa iyẹ́kùn mẹ́ni ummati minhum ahadun fa umar fa iyẹ́kùn mẹ́ni ummati minhum ahadun fa umar tó bá pé ẹnìkan péré. nínú wọn ó máa wà nínú ìjọ èmi ànábì ẹnìkan péré àwọn yẹn pọ̀ àwọn yẹn pọ̀ àwọn àṣàbùlù káfí ọlọ́mọ àwọn sọ̀rọ̀ ọlọ́mọ àwọn náà sọ̀rọ̀ wọ́n ẹ sísá nàbí ọlọ́run wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n kì í sànàbí ọlọ́run tọ́ba dá sí pé ẹnìkan ahadùn kí ni jẹ́ ahadùn ọ̀sán pé wá ìbí òun kan iṣu mẹ́mì èjì ìsàlásà tù ẹ́ ta. ahadum ẹnìkan nínú wa mímíhùn nínú wa mímíhùn mọ́tì nínú ìjọ mi ìyẹ́kùn tí ó bá bẹ fa umar umar ló máa jẹ́ ọlọ́run gbogbo pátápátá kẹ̀kẹ́ wọn jẹ́ umaru sheikh dani kèsè umaru mizagula mamadu wọn sọ ní umaru ogunṣẹ́ wọn sọ ní umaru dáwò kèsè umaru ìlẹ̀rọ̀ kèsè umaru ajibike kèsè umaru ogunṣẹ́ gbogbo wọn sọ umaru wọn jẹ́ umaru ẹ wo bá sì wọ́n ṣe tú kódà. bẹ́ẹ̀ lọ plan tó lọ sí change of name tó ní mò ń rẹ kìí ṣe tiẹ̀ àti mọ́mọ́rù tí wọ́n sọ ni mọ́rù àkọ́kọ́ ni tírú ẹni bí ọba wà nínú ìjọ ànábì mọ́rù ni ó jẹ inú ìjọ tó ń lọ tí wọ́n ń bá aṣáájú yìí ìsáyìdà kọ́ ọgbà ń tá ṣáájú yìí sọgbọ́ tàbí kọ́ ọgbà ń tá níbi ìsọgbọ́ méjèèjì ò ṣeé lò papọ̀ kò jọra wọn o alihamdulilayi láti táwa ti ń bá wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ o gbọ́ rí kí n sọ ni o tàbí ní gbangba ǹjẹ́ o gbọ́ rí ọlọ́run ò lè sọ ó ti wà ní àlàyé rẹ̀ ó ti wà ní àdéhùn àbùkátà sọ̀rọ̀ kankan mọ́ látọ̀dọ̀ rẹ̀ ó lóun ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn òun ti parí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wá wà lọ́dọ̀ aṣáájú gún kan tí ń sọ fún ọpọlọ́gbọ́n sọ̀rọ̀ àwọn tó lọ ọ̀dọ̀ ìlẹ̀rọ̀ ìwé tó fún wọn ètí ìkàwé nǹkan ó ní tí bá ti kàwé tán òun wà fún wọn ní òmíì àkọlé ẹ̀ ní wáàyí ọlọ́run fún ìlẹ̀rọ̀ wáàyí kéńjẹ́ wáàyí ìbánisọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ilẹ̀ rẹ̀ sọ sáwọn sáàjọsọ̀ kan náà sì ni sáwọn tí wọ́n dò wá gúta tó wọn nìyẹn ṣe rí pé bẹ torí náà ó yẹ ni o torí pé tó náà bá ń tàn ọ́ jẹ ni o lè mọ́ fura alimọ́tìtì fúra irú àdìsí àwọn tí ń fàyànjẹ òní kà á yóò tún wọn láṣìírí wọn ò lè ka irú àdìsí nínú ìjókòó wọn láíláí wọn ò lè kà á torí ọmọ ìjọ kan orí ilé òkè òní ànàkùnmùlà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọmọ ọmọ máa ń sọ̀rọ̀ wọ́n sì wá ṣé nínú ìwùlẹ̀ ń jẹ́ ni àbí ẹ̀mú kọ́tẹ́ ń jẹ́ mọ́. aláwọ̀ sànù wa ẹ̀dùn sáyé dáhùn àmì ìjẹ́ ń béèrè o. ìbéèrè mi tó wọ́n wáyé. wọ́n ní ẹnìkan máa ń gbé ọmọ kékeré wá sí mọ́sálásí ọmọ kékeré yìí yóò wọ bàtà sẹ́sẹ́ tó máa ń kí òun lọ́wọ́ bàtà tó wọ̀ sẹ́sẹ̀ náà ni ọmọ fi tẹ ẹnu mọ́sálásí lọ tẹ̀ ẹ́ bọ̀ ṣé irú nǹkan bá ń sì dáa ṣé ò ní í ṣe àkóbá fún àwọn olùkírun yóò ṣe àkóbá o torí pé bàtà ọmọ kékeré tó wọ̀ kò síbi tí ò lè fi tẹ o so irú ọmọ bẹ́ẹ̀ kí wọ́n máa bọ́ bàtà lẹ́sẹ̀ rẹ̀ kí wọ́n bá kó pamọ́ bí bẹ́ẹ̀ kọ́ kó máa dúró sílé nǹkan ti yé ẹ̀tọ́ tí àgbàlagbà ò ní òun náà ò ní àgbàlagbà náà kàn lè wọ bàtà wọ mọ́sálásí anyhow láì ṣe ìmọ́tótó abẹ́ bàtà wọn ṣé wọ́n wá ṣe ìmọ́tótó bàtà tiẹ̀ náà kó tó máa fi tẹ orí rọ́ọ̀gì lọ tẹ̀ bọ̀ ìyẹn báyẹn ọkọ àti ọkọ àtìyàwó ní àjọṣepọ̀ ọ̀wá tí ìwẹ̀ ìwẹ̀ tó fi wá rí nǹkan oṣù rẹ̀ wọ́n á níyẹ̀wò ní ọwẹ́ gbogbo ìwẹ̀ tá à ń wẹ̀ ni gbogbo ẹ̀ èyí tó bá kẹ́yìn ni ó gbà lérò èyí tó kẹ́yìn ní ìsìn òun ni ọjọ́ tó bá tó parí àìbọ̀ náà ni yóò tó ṣe kíni ló máa tó wẹ ìwẹ̀ náà ẹnìkan tún béèrè béèrè pé ipò wo ni fífi ìka mẹ́ta jẹun wà ó ní ṣe súnà ni bẹ́ẹ̀ ni súnà ni àmọ́ ẹni tó fìka márààrún jẹun kò dá ọ̀ràn tá a fi pè ní oníbíbíà tàbí kèfèrí ẹni ẹlẹ́ẹ̀kejì sheikh alibani àti sheikh sọ́ọ̀lì bọ́lú fẹ̀mín nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa síbi fífi jẹun wọ́n fi rinlẹ̀ wípé nínú ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń ṣe fún ẹ̀dá òun ni fífi síbi jẹun wà àti pé ìfi ìka mẹ́ta jẹun tí ọ̀fẹ́ rọrùn fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lílo síbí jẹ́ kó rọrùn torí pé ẹni tí ó mú síbí lọ́wọ́ ìka mẹ́ta náà ni ó fi mú síbí lọ́wọ́ ajá sí pé ìfisíbí jẹun kò tako súnà ànábì torí pé ó dúró sórí kíni o ìka mẹ́ta bóyá tí n bá wo ìmọ̀bi tí mo gbé síbẹ̀ àwọn ti bí sórí forum so màá yẹ̀ wò màá tún gbé síbẹ̀ padà tẹ́ẹ̀sì ka ọ̀rọ̀ àwọn àfáà yẹn níbẹ̀ láwàní wíwé wọ́n ní ṣe súnà ni nígbà tá à ń kọ́ nípa ṣé dandan ni nílò hadith èmi ò mà bóyá mo ṣe àlàyé pé the word sunna ó depend lórí context agbègbè tó bá ti jẹyọ. nítorí pọ́wọ́ yìí jẹ mọ́ agbègbè tó bá ti jẹyọ lọ́pọ̀ ọgbà làwọn èèyàn máa dojú ọ̀rọ̀ rú bí àpẹẹrẹ tabaka béèrè béèrè pé kínní ṣé súnà ni èsì rẹ̀ pọ̀ èsì àkọ́kọ́ ni pé tó dá sí pé ìdájọ́ là ń béèrè lé lórí tá a bá fi lè sọ pé súnà ní nǹkan náà ó ti túmọ̀ sí pé bọ́ ọ bá ṣe é ọ gbà dáadáa tọ́ ọ bá ṣe é ò ní jẹ̀yà fàábà fil hukum nínú fíkì kọ́ńtẹ́sì kan nìyẹn tá a bá tún ní kínní yìí súnà ni èèyàn ń túmọ̀ sí pé ṣé ìṣesí ànábì ni a sọ nípa ìdájọ́ ń bẹ̀ yẹn a kàn fẹ́ mọ̀ bóyá lílo nǹkan náà tàbí ṣíṣe nǹkan náà ṣó wà nínú tánẹ́bì máa ṣe tàbí kò sí nínú tánẹ́bì máa ṣe so in that regard súnà ń bẹ̀ yẹn súnà tàwọn aládìsí nìyẹn ṣé ń gbọ́ mi yé báwọn ó di mélòó ó di méjì súnà tàkọ́kọ́ súnà tàwọn onífíkìrù àwọn náà fẹ́ sọ ìdájọ́ tó máa fi lè pè kankan ní súnà nínú fíkìú ohun tó ń túmọ̀ sí ni pé tó o bá ṣe ó gbà láàdá tó o bá ṣe òní jìyà dájọ́ súnà nìyẹn nínú fíkìú ṣùgbọ́n tó bá ti kúrò ní sàkánì àwọn fíkìú tí wọ́n ní kíní súnà ni lọ́dọ̀ àwọn onímọ̀ hadith ohun tó ń túmọ̀ sí ni pé ó wà nínú ìṣesí ànábì láti ṣe bẹ́ẹ̀ sotiye odi mélòó odi méjì ìkẹta tó bá ní ṣe súnà ní kínní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ Qur'an òun ni pé ṣé ń tọ́lọ̀ ń ṣe nílànà ni tàbí ọlọ́run ò ṣe nílànà torí pọ́lọ́ náà ló súnà fúnra rẹ̀ pé súnà ti láàyè súnà ọlọ́run ṣùgbọ́n a gá sí pé súnà náà lè jẹ́ súnà ọlọ́run kó jẹ́ ìṣe ọlọ́run lórí ẹ̀dá nínú Qur'an nìyẹn lọ́dọ̀ àwọn onímọ̀ àdìsí súná máa jẹ́ ìṣe ànábì lọ́dọ̀ àwọn onífíkìw àwọn amòfin ẹ̀sìn súná máa jẹ́ ohun tá a ṣe tá a gbà dáadáa tí àìṣe rẹ̀ kò ní já síyà fún wa. now káwá padà síbi láwàní ṣé súnà ni láwàní tá a bá sọ ní tìtòfin ọwọlé súnà ni pété ọba wíláwà ni ọgbàládà tí ọba sí ìwéláwà ni òní jẹyà tá a bá mú lọ sínú hadísì pé ṣé súnà ni láwà ni bẹ́ẹ̀ ni súnà ni nítorí pé wà ní òṣè sí ànẹ́bì ànẹ́bì náà máa ní láwà kódà ó tún gbé láwà fún àwọn kan náà àwọn sọ̀hábà rẹ̀ ok so kùlásọ̀ ọ̀rọ̀ lórí láwàní ni pé ó jẹ́ súnà gẹ́gẹ́ bí fìlà náà sì jẹ́ súnà gẹ́gẹ́ bí húfù tá à ń wọ̀ sẹ́sẹ̀ bàtà aláwọ̀ bó ṣe jẹ́ súnà wọ́n wá dẹ̀ kelo tó ọbẹ̀ nìkan fa húfù ọdẹ kelo tó ọbẹ̀ nìkan fa fìlà tó fi agasi pé láwàní lọ́wọ́ alẹ́ koko mọ́ o ti fẹ́ gbé ju bi tó wà lọ́nu bẹ́ẹ̀ nìkan bá sorí kóńgbóró bí orí ọkùnrin kọ̀tàkó súnà tọ́ba fi nǹkan lé yọ gbàládà àfilé tọ́ba tí o bá sì fi nǹkan kan sí i kò ní í jẹ̀yà ìfi orí sílẹ̀ ipò tí fìlà láwàní kúfù àti àbáyá tálẹ́bì tó máa ń wọ̀ aṣọ́gbàgẹ̀rẹ̀ ipò tí gbogbo wọn wà nìyẹn so ìyẹn ọ̀wá ní í ṣe pẹ̀lú pé àwa fẹ́ to sáfù ẹ̀ wá ń fi fìlà tò tàbẹ́ ìfìlà wà ní ètò àbẹ́ ìfikúfù tò ẹ ti gbé kọjá ipò tí ọ wà nìyẹn ìyẹn báwọn àlàyé mi tó wá rèé tó ti bá ṣe wá pè súnà yẹn pé tó o bá ṣe ọgbà ládá tó o bá ṣe òní jìyà tó o bá ṣe òní jìyà kò wá tó wá wọ ipò táwọn àáfàá kà sí súnà ọ̀run nígbà wọn ka súnà ọ̀run wọn ò ka láwàní mọ́ nígbà wọn ka súnà ọ̀run wọn ò fìlà mọ́ nígbà wọn ka súnà ọ̀run wọn ò kúfù mọ́ kódà nígbà wọn ka súnà ọ̀run ọ̀dà kúfù náàlì bàtà gẹ́gẹ́ ànẹ́bí àmọ́ ọ̀wọ̀ kírun tó o bá wọ bàtà kírun kí ló túmọ̀ sí o ọgbà dáadáa tó o bá wọ bàtà kírun o ò ní jẹ̀yà ṣùgbọ́n ò ní wá rí àwọn àfọ amòfin ẹ̀sìn kẹfẹ́ ka súnà ọ̀run kí wọ́n á ní ìwọ bàtà kírun súnà ọ̀run ni kí ló fà á ò ní wípé súnà máa ń gírèdì jura wọn lọ súnà tá ẹ̀ńkọ́rẹ́jì mùsùlùmí lórí rẹ̀ pé tó bá kí o ọgbọ́dọ̀ ṣe onílẹ̀wù tí ó wọ̀nù súnà nínú àkọọ́lẹ̀ súnà tá a fi í lẹ̀ pé sámọ̀ pàǹdẹ́bì máa ṣe é ni tó bá fẹ́ ṣe ìgbàláyè gbà fún ọ kó o ṣe láti gba láádá lórí irú súnà bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ wà ní àníyàn rẹ pé o fi wo ànẹ́bì kọ́ṣe ni mo tó lè rí láádá lórí rẹ̀ àjásí pé irú súnà bẹ́ẹ̀ ọwọ́ akírọ́bù sí ìdájọ́ táwọn afáà máa ń pè ní mustahabat onímọ̀ kó sábẹ́ kí ni o mustahabat wọn á ní ń tá a fẹ́ wọn ò wulẹ̀ ní ìpè ní súnà kó tó bá a máa fi dá wàhálà lẹ̀ tó ti yé wọn á kó sí abẹ́ ohun tá a fẹ́ wọn á lo kẹ́límà mustahabat.